ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Fowóṣadé Adéfẹ̀nwá àtẹ̀mí àtàlejò mi la ṣì wà níkàlẹ̀ ìránṣẹ́ ọlọ́run ni wọ́n bákan náà wòlíì náà ni wọ́n tá a dẹ̀ mọ̀ tọ́lọ́run lò wọ́n takuntakun orúkọ wọn náà ni ọlámilẹ́kan ọláfàre ọlámilẹ́kan ọláfàre àkórí tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ látòórọ̀ náà ni má sọkún mọ́ má sọkún mọ́ gbogbo nǹkan yòówù kó lè máa là kọjá ọ̀rọ̀ ọlọ́run jáde sí ọ lẹ́nu wípé má sọkún mọ́ bàbá nínú olúwa bóyá hmm. ẹ bá mi tẹ̀síwájú. ohun tí à ń sọ ni wípé ẹkún kọ́lá mú ẹ kúrò ní ipò tó wà yẹn gbọ́ mi ọlọ́run rán mi sí ọ òun ló ṣe jẹ́ olórí ọ̀fẹ́ láti lè wò wá gbogbo ẹkún kọ̀ọ̀kọ̀ ẹkún gbangba ẹkún òru ẹkún àdásùn yẹn pa ẹkún tì kó o sátọ jésù hmm. màmá ọdún yìí tuntun ń lọ má fi àkókò tún ṣòfò mọ́ yẹn sọ wípé jẹ́ kí ògo rẹ yọ jẹ́ kí yẹnu ṣẹlẹ̀ ayé retí ohun tí mo mú bọ̀ lọ́dọ̀ rẹ olúwa gbọ́ mi bó fẹ́ bó fẹ́ ayé retí ògo ọlọ́run lára rẹ ẹkún tó ń sun kò lè jẹ́ kó ògo ọlọ́run farahàn. Hmm. ìṣòro ní ìjọ Day Spring Heritage Christian Church of God twenty seven stroke twenty nine for show ìbíkúnlé street Heritage Estate fún ìpàdé oṣooṣù ní ìpàdé ẹ̀mí mímọ́ àti agbára Holy Ghost and Power Night ọjọ́ mẹ́ta mẹ́ta ni ọjọ́ mẹ́ta tó kẹ́yìn oṣù. tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan. oṣù karùn-ún tá a wà yìí twenty nine thirty thirty one. aago mẹ́wàá kó o ti débẹ̀ tó o bá ti dé Indian cinema wo Àkútè bó dẹ̀ jẹ́ bága ló wà gbé ọ̀kadà sọ́wọ́n gbó lọ sí Àkútè ní Heritage Estate ó lọ sí Day Spring Church wọ́n á gbé ẹ dé inú estate yẹn níbi tí church wà wà á ti máa rí àwọn èèyàn tó ń wọlé àwọn èèyàn á ti páàkì mọ́tò páàkì mọ́tò ẹ the security for your vehicles for your cars á ti gba àwọn aṣọ́nà tí wọ́n aṣọ́ gbogbo mọ́tò yìí kò sí gìrìgìrì kò sí dàlámù gbéra kó tètè máa bọ̀ máma ó ń tajà ó wà ń lé ọkọ òun wọ́mọ ó fẹ́ wọ admission iṣẹ́ ló ti ṣe ṣe òòrọ́ náà àbáyọ. àbòtí ẹ̀ wáyàwó wọ́kọ̀ òwáyàwó gbogbo ẹ ti dojúrú kò hmm. yẹ mọ́ àwọn míì sá lọ Amẹ́ríkà sá lọ Canada gbogbo àgbáyé ló ti dojúrú àfi kò sá wọnú Jésù lọ hmm. orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọbẹ wọ́n sì yè wọ́n mi ẹkún kọ́lọ́rọ̀ rẹ kan má sunkún mọ́ Jésù sọ fún obìnrin yẹn ó ní má sunkún mọ́ ara mi sí ọ ni gbogbo má jẹ̀mú ẹkún ní ilé bàbá má jẹ̀mú ẹkún ní ilé ọkọ má jẹ̀mú ẹkún níbi tó ti ń ṣiṣẹ́ má jẹ̀mú ẹkún níbi tó ń gbé má jẹ̀mú ẹkún lórí má jẹ̀mú ayé tiẹ̀ kúkú ẹ̀dá tó ṣàmì lórúkọ Jésù má jẹ̀mú ẹ̀jẹ̀ Jésù kó gbèrú. àmín Jésù Kristi mo wí gẹ́gẹ́ bí wòlíì. lórúkọ jésù. ní oṣù tá a wà yìí oṣù karùn-ún yìí oṣù àánú hmm. oṣù àánú oṣù àánú oṣù àánú lórúkọ olúwa ó máa rí àánú bá. àmín lórúkọ jésù. kò sí ohun tí ẹ̀dá ń wá láyé wà lọ́wọ́ èèyàn kan tó ń wọ ẹni tó fẹ́ fún. Hmm. òun ló ṣe gbọ́dọ̀ múra tara bobi ẹ nàlá nàlá nàlá nàtúù ló tún wọ yìí eléyìí ti ṣe nàlá. bẹ́ẹ̀ni o kọ́lé léyìí o. nàtúù ló yìí bó o bá ti mọ̀ pé ẹkún tó sun ló fẹ́ kó jẹ́ ìgbẹ̀yìn ẹkún tó máa sun láyé jájọ pàdé. ìṣòro ọlọ́jọ́ mẹ́ta ìṣòro ọjọ́ mẹ́ta yẹn holy ghost and power night. Hmm. ẹ̀mí mímọ́ ló fẹ́ ṣiṣẹ́ jésù àkìrìṣòro ló ń ṣiṣẹ́ kò sí wòlíì tó lágbára bá mẹ́nu kúrò mọ́mọ́ kúrò nínú ayé mi ni hmm. ò yàtọ̀ sí pépà lásán ẹ̀mí mímọ́ ló ń fọhùn gbàdúrà lórúkọ jésù màmá tó sunkún gbogbo òru ẹkún kọ́ ló máa fún ọlọ́mọ ó ti wá ọmọ fún ọdún mẹ́sàn-án lórúkọ jésù àdórúkọ ẹ̀ ní kádíjà kádíjà ni mò ń gbọ́ lórúkọ jésù lórúkọ olúwa gbogbo má jẹ̀mú ìdádúró ẹ̀jẹ̀ jésù ó yá kó gbẹ̀mí. Ah, àmì jésù kristi. bàbá ó ti dìde tẹ́lẹ̀ ó dédé jábọ́ lójijì ayé a máa jáyàn bọ́ hmm, bẹ́ẹ̀ni ayé a máa jáyàn bọ́ wọ́n já Jóòbù bọ́ ìyàwó ẹ̀ ní kó dínà yàn lọ́rùn hmm kò sẹ́ jésù kó lóun ò mọ ọlọ́run kò sẹ́ni tí rògbòdì yóò lè kọ́ lù hmm. kò sẹ́ni tó prepare fún wàhálà bí èṣù bá máa bá tèèyàn jẹ òjijì náà ni kọ́ lù yàn bọ́lá ọmọ bá máa gbéyàn dìde òjijì náà ní kọlù ọlọ́run máa jẹ̀mú bẹ́ni tó sàmì ìkórìtà tó wà tó nílò ìrànlọ́wọ́ tó nílò aláàánú tí àmì ẹ bá nẹ lórúkọ jésù àánú kò wáyé. àmì lórúkọ jésù kristi. ọmọ rí ọ̀nà àbáyọ àmì jésù. má sunkún mọ́ má sunkún mọ́. má sunkún mọ́ hmm. weep no more weep not. má sunkún mọ́ má sunkún mọ́ gbogbo nǹkan tó yóò wù kó lè máa là kọjá má sunkún mọ́ jésù ni kó o wá jésù ni kó o tọ̀. bẹ́ẹ̀ni akiri ṣoore tuntun kiri báyìí ó tún fẹ́ ṣoore fún ẹ. ó fẹ́ ṣoore káàkiri àgbáyé. bẹ́ẹ̀ni akiri ṣoore ni Hmm. bá àkókò bá ti tó fóore àkókò tó náà ni kì í ṣe mímọ̀ ṣe ẹ̀dá kì í ṣe ní pàtìpàtì agbára oore ọ̀fẹ́ àti àánú ni mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ẹ̀dá tó ṣàmì lórúkọ Jésù ah, Kristi àmọ́ tí wọ́n lórí pẹpẹ òkùnkùn tó ní àfikún máa sọ fún gbogbo ọjọ́ tó ní gbogbo ọjọ́ tó kù láyé ò gbọ́dọ̀ lọ́jọ́ ayọ̀ tó o bá ṣàmì má mú wọn jésù kó bàjẹ́. àmì lórúkọ jésù kristi. ẹkún dópin lórí ọ̀rọ̀. àmì jésù. lórí ọmọ ò ní sọkún. àmì jésù. lórí aya ò ní sọkún. àmì lórúkọ jésù. lórí iṣẹ́ ò ní sọkún. àmì. gbogbo dúkìá tó kójọ lórúkọ jésù ò ní sọkún lórí ẹ̀. àmì lórúkọ jésù. bẹ́ẹ̀ má fi àkókò ṣòfò. bẹ́ẹ̀ ni bí n bá ti parí lórí afẹ́fẹ́ báyìí mo fẹ́ gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè ní last time tẹ́ ẹ dẹ̀ ṣe testimony adúpẹ́ fún ọlọ́run ẹ̀rí àti gbogbo ògo fún jésù kristi ẹni tí ńlá gbogbo àwọn àwọn ẹ̀rí tó lé obìnrin kan tó wá sí last program sọ pé ẹ mọ ẹ̀mí mọ sọ̀rọ̀ ẹ mọ sọ fún òun pé iná fẹ́ jó iná hmm. máa jó lé òun ẹ ẹ lójijì iná dẹ̀ jó ṣùgbọ́n ọlọ́run pa iná yẹn. ọlọ́run ṣeun. àwọn ẹ̀rí ńláńlá tó máa máa yà lẹ́nu pé ṣé lóòótọ́ ni àbí wọ́n hmm. parọ́ ni gbéra twenty nine thirty oṣù àti thirty one aago mẹ́wàá ti wà lórí pápá pápá la ti fẹ́ ṣe pápá hmm. ìjọba níbẹ̀ la ti fẹ́ ṣe níta la ti fẹ́ ṣe under open heaven hmm. wà á ti rí bánà holy ghost and power náà wà á ti máa rí àwọn èrò tí wọ́n ń wọlé ìwọ náà darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ni wá jórí ọ̀fẹ́ ọlọ́run ohun méjì péré là ń lò ń bẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà tó o bá ti lè sọ̀rọ̀ àyànmọ́ rẹ náà fọ̀hún. bẹ́ẹ̀ni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 23, 23, 54, 54, 67, 67, 66, 66. Mo fẹ́ gbàdúrà fún àwọn 100 ọgọ́rùn-ún péré. lẹ́yìn ètò lẹ́yìn ètò tẹ́ ẹ bá ti pè wọ́n àwọn gangan lọ́mọ àjẹ́. lẹ́yìn ìgbà tá a bá parí programu ní twenty nine thirty thirty one gbogbo ọjọọjọ́ on the twenty nine mo máa rí hundred people fún counseling. Hmm. èèyàn ọgọ́rùn-ún ló máa hmm. dá lóòrùn. eré mi náà gbọ́dọ̀ padà sórí òkè àti gbọ́dọ̀ lọ gbàṣẹ àtagbára. Hmm tó bá tún di on the thirty tá a bá tún parí màá tún rí hundred people tó bá tún di thirty one tá a bá parí màá tún rí hundred people so múra tètè dé wàá ti rí àwọn ọ̀ṣà wàá ti rí pa àti secretary mi wàá lè gba nọ́mbà tó bá ti gba nọ́mbà màá rí ẹ àjọ máa sọ̀rọ̀ àwọn ètò ayé ẹlòmíì kì í ṣàdúrà náà ló nílò kákọ̀kákọ̀ fún ní ìtọ́ni ìgbésẹ̀ tó máa gbé ó tán ó tán ọlọ́run á dẹ̀ fámi sí ọlọ́run á dẹ̀ tí á dẹ̀ padà wá sọ testimony àṣàkágbára á dẹ̀ tẹ̀lé hmm. àìmọye bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ń bẹ̀ ọ́ ẹkún kọ́ lọ̀rọ̀ rẹ kan bẹ́ẹ̀ni pa ẹkún tì má sunkún mọ́ má sun ẹkún mọ́ gbéra gbé bíbélì ẹ kò dẹ̀ gbé ìgbàgbọ́ wá pàdé jésù kristi kò sí wòlíì tó lágbára o bẹ́ẹ̀ni o kò sí wòlíì tó láṣẹ o kò sí o jésù kristi tí ń gbénu wá hmm. òun ní fọhùn bẹ́ẹ̀ni mo gbàdúrà lórúkọ jésù gbogbo bára mi ṣe. lórúkọ jésù agbára tó sùn ẹ mọ́lẹ̀ agbára yẹn kó laná. àmì jésù kristi. ìdà tí ọ̀tá fàyọ láti máa fi pa ọ́ lẹ́kún tó o bá ṣàmì ìdà yẹn kó gbiná sọ. àmì lórúkọ jésù kristi. nínú oṣù yìí o máa rí tiẹ̀ ṣe. àmì lórúkọ jésù. dòrò tiẹ̀ máa kan mi. àmì jésù ah, kristi. àmì lórúkọ olúwa dòrò rẹ̀ á kan mi. àmì lórúkọ jésù. màmá tó ṣàmì ò ní gbọ́mọ àmì jésù kristi. bàbá tó ṣàmì ò ní gbàyà àmì lórúkọ jésù. gbogbo iṣẹ́ tó ti dojúrú ẹ̀dẹ̀kẹ́rú ẹ̀ Borí ènìyàn kan tó ń ṣe clearing and forward. Lórúkọ kọ́mpìnì ẹni AML AML ohun tí à ń kọ́ fún mi tí mò ń rí nìyẹn AML cargo clearing and forward mi ò mọ ẹrí mi gbọ́rí ṣùgbọ́n mo gbọ́ mo dẹ̀ rí báyìí mo gbàdúrà lórúkọ jésù májèkú tó sọ pé ò ní lọ lórúkọ jésù tó dá ẹ dúró tí gbogbo iṣẹ́ fi dojú tó fi lọ́nà àbáyọ lórúkọ olúwa ẹ̀mí mọ́ tú ẹ sílẹ̀ àmì lórúkọ jésù mo rán ọ̀rọ̀ jáde sí afẹ́fẹ́ nípa májèmú afẹ́fẹ́ láfìlànà sí etí òkú pupa ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé gboggbó ẹni tó ṣàmì lórúkọ jésù ìkórìtà ìdádúró tẹ wà lórúkọ jésù ẹ̀mí mímọ́ tì í síwájú àmín lórúkọ jésù ẹ máa rí ọ̀nà àbáyọ àmín ẹkún dópin sẹ lórúkọ jésù ẹkún dópin àmín jésù lórúkọ jésù ẹkún dópin àmín àkókò ayọ̀ tiẹ̀ náà dé àmín jésù ìwọ náà ń yan Ọlọ́run àmín jésù ó máa jẹ́rìí sábàrọ lọ bẹ́ẹ̀ lolúwa wí o bẹ́ẹ̀ ni wòlíì sọ kò lè yí agbára wa. àmín àmín àmín lórúkọ jésù kristi bàbá wa ẹ ṣé púpọ̀ lórí ètò ògo ìgbàlà tẹ́ bá a dá sílẹ̀ ní lórúkọ jésù kristi láyọ̀ lẹ máa bálé àánú ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín nígbà tí àlejò mi kejì máa máa múra láti wọlé ẹni tẹ́ mọ̀ dáadáa náà ni wọ́n àwọn náà ni ìránṣẹ́ ọlọ́run prophet emmanuel oyèyẹmí tá a máa ń pè ní bàbá adéyanjú lórúkọ jésù kristi ọ̀rọ̀ ọlọ́run tó ti jáde lénìí láti ẹnu wọn àti tó tún sì máa jáde láti ẹnu bàbá Adéyanjú lórúkọ Jésù Kristi àwọnú ayé wa á dẹ̀ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yá nígbà tálejò mi kejì màmá wọlé bọ̀ ẹ jájọ dókè lọ́nà gẹ́gẹ́ bí ṣe wa.